tẹ̀ ẹ̀ mọ́ òun lèmi ń pè mọ́ra wa èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísúfì ni wọ́n tẹ̀ kó gbà bẹ́ẹ̀. eléyìí tẹ gbé wá yìí tẹ léèyàn wá ní yìí ebi ò díyan èèyàn wá ní àdẹ́ni tí mo ti ń sùn yìí tẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ ẹ̀ mọ́ òun lèmi ń pè mọ́ra wa èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísúfì ni wọ́n tẹ̀ kó gbà bẹ́ẹ̀. sọ ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ ẹja gbọ́. wọ́n fi ṣẹ̀lẹ̀ tó fi máa ń ṣe rẹ̀. bàbá ní bàbá wa gbàgbọ́ mi ní tún fi máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́rọ̀ wọn náà ni mò ń kó sí yẹn tún máa ń ṣe rẹ̀ ní. olùkọ́ṣẹ́ ti bá a bọ̀. olùkọ́ṣẹ́ ti bá a bọ̀. olùkọ́ṣẹ́ ti bá a bọ̀. yóò máa ṣe kiri yóò máa di èrè ẹ lọ èyí tó bá di èrè ẹ bẹ yóò máa ṣe lọ fúnra ara ẹ nípa gba ẹni bọ́ọ̀dì fúnra ẹni. ṣe ẹ báyìí nìsín bàbá yóò ti rí bàbá olóńtọ̀rọ̀ yẹn ní ìsìn ẹgbẹ́ ó ti ń ṣera rẹ̀ ẹgbọ́ ẹ wo ni tẹ̀sùn bá àtòkú sọ́run. ṣé ọrùn yín ló kó o sí ni? ṣé ẹ̀wà ọ̀rà ìṣẹ́ ọrùn yín ló kó tẹ̀sùn bá àti ni? níbi ikú rẹ̀ ṣé ara ẹ̀ ló wá ń ṣe ẹ̀ẹ́dà yóò kó di lọ́rùn. mò ń bọ̀ ẹ̀ dà nínú ẹwòye fìlà tó dé sórí. ọmọ tó ọmọ yóò ju gbowó tó fi ra fìlà tí mò ń lọ owó ẹ̀ tó fi ra nǹkan ẹ̀ ó dẹ̀ ló lórí ẹ̀ tó dé etí ọ̀dà ẹ̀dà ìyá mọ̀ sọ wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn tẹ̀ kí ẹ gbọ́ lérò lẹ́yìn kò lérò lẹ́yìn sọ ó délé yín sọ sọ kò sí yín lọ́rùn sọ wá wọ́ yín ó ń tẹ̀ kẹ́ ẹ̀ ẹni tó bá dẹ̀ ẹ̀rí kó pé òun tó bá tẹ̀lé dìde ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà tẹ̀ tòun ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdéhùn ìgbà tẹ̀ èèyàn wa ní wà láàyè èèyàn wa ní ee tọ ẹ báwọn yẹn ti ń dáhùn pé kò kó nira bá wọn ó dà bẹ́ẹ̀ àwọn èèyàn ní kò kó nira bá wọn ní kò kó nira bá wọn ó dà alhamdulilayi àwọn èèyàn sọ pé àbí ò ní ìsìn bàbá tẹ̀ sí rí ìbàdàn olóńtọ̀rọ̀ yẹn ní ìsìn ẹgbẹ́ ojú ń ṣera rẹ̀ tẹ̀gbọ́ ẹ̀wù ni tẹ̀sùn bá òkú sọ́run. ṣé ọ̀hún yín ló kó o sí ni tẹ́ ẹ̀wà ọ̀rà yìí ṣé ọ̀hún yín ló kó tẹ̀sùn bá sí ni níbi ikú rẹ̀ dédé ara ẹ̀ ló ń ṣe nígbà tí òkú yín lọ́rùn mò ń bọ̀ ẹ̀ dà nínú ẹ̀wù yín fìlà tó dé sórí. ọgbọ́ tó ọwọ́ yín ló sọ wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn tẹ̀bí ẹ bó lérò lẹ́yìn kò lérò lẹ́yìn sọ ó délé yín sọ sòkò sí yín lọ́rùn sọ wá wọ́ yín. ó ń tẹ̀ kẹ́ ẹ̀ ẹni tó bá dẹ̀ ẹni kó pé òun tó bá tẹ̀lé dèdè ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà sẹ́ẹ̀ tòun ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdéhùn gbà sẹ́ẹ̀ èèyàn wa ní wà láàyè èèyàn wa ní ẹ̀ẹ́dọ̀ <laughs> ẹ báwọn yẹn ti ń dáhùn pé kò kó nira báwọn òde àbẹ́ẹ̀ àwọn èèyàn ní kò kó nira bá wọn ní kò kó nira bá wọn ó dà alhamdulilayi àwọn èèyàn sọ pé kó bẹ́ẹ̀ dẹ̀ ni kò dẹ̀ kó nira bá yàrá lóòótọ́ tó kó nira bá báyìí ó yá mo gbà bẹ́ẹ̀ oníṣùfì yẹn mo gbà bẹ́ẹ̀. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní ọjọ́ tòní ní yọmù sabt déètì òní ní ọjọ́ kẹwàá oṣù kẹrin rọ̀bí ìfání 2023 ọdún 1444 mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà zatu tọ̀ríkọ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí ahalu ahalulimadahib àti ahalusufiya kí ló bí wọn episode seventy four. episode 74 ahalu sunna ahalu limadahib àti ahalu sufiya kí ló bí wọn. ní òní inshallah ohun tí a fẹ́ yànnàná níwọ̀nba àsìkò díẹ̀ ta ní òun náà ni a ti sọ yẹn ọ̀rọ̀ yìí àti àná ni àti bẹ̀rẹ̀ rẹ̀ ibi tí ìrújú wa ṣẹ́kù sí lọ́dọ̀ àwọn èèyàn la fẹ́ ká ìrújú kúrò ní ibẹ̀ ẹ rí wípé àwọn àwọn oníbíbíà àwọn onísúfí tí wọ́n bá fẹ́ kí alùsùn náà wọn a ní jàǹdùkú ni wá wọn ní jàǹdùkú ni wá wọn ní wúlígánsì ni wá wọn ní tẹrọrìsì ni wá wọn lè ní boko haram ni wá wọn lè ní ICC ni wá wọn lè ní eh, ibo ladin ni wá ibo ladin so lọ́dọ̀ àwọn onísúfí. àwọn gbà wípé ìwà jàǹdùkú ló bí alùsùnà a tún wá rí ní ọ̀dọ̀ àwọn kan tí ó dá sí pé ojú ń tì wọ́n láti pera wọn ní alùsùnà wọ́n sì mara wọn sí alùsùnà wọn ò mara wọn sí alùsùfìyà wọ́n mara wọn sí onísùnà wọn ò lè pera wọn ní onísùfì ṣùgbọ́n ojú ń tì wọ́n tàbí ẹ̀rù ń bà wọ́n tàbí wọn ò mọdó tí wọ́n máa dọ̀ ọ̀hún lásì wọ́n sì ń kó ṣúṣú wọ́n ń pẹ́kọrọ láti pera wọn ní alùsùnà irú àwọn bẹ́ẹ̀ ni amiru tààwùnù afa jahub imurol mọlásán irú àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ò ní ọwà nígbà tóun náà sọ̀rọ̀ ó sọ pé àríyànjiyàn ló bí alùsùnà àti alùsùfìyà àwọn sùfín tí wọn àwọn sọ pé ìsúnmọ́lọ́hún ìsúnmọ́lọ́hún ìráyésá ìsìrántí ọlọ́hún ló bí alùsùfìyà àmọ́ jàǹdùkú ìwà jàǹdùkú ìwà ọ̀daràn ìwà àbàṣèjẹ́ òun ló bí alùsùnà ìyẹn tí àwọn oníṣúfí bá fẹ́ ròyìn wa ok ṣe rí àwọn méjèèjì àti oníṣúfí tó ròyìn alùsùnà báwọn àti àmírù tààwùnù òpùrọ́ làwọn méjèèjì òpùrọ́ ni àwọn méjèèjì ẹ jẹ́ á bí oníṣúfì rò yálè sùn náà. ṣùgbọ́n a lè sọ láti wọ́n yọ̀bá ní ká pààyàn nímọ̀ sí wọn. ṣùgbọ́n a lè sọ láti wọ́n yọ̀bá ní ká pààyàn nímọ̀ sí wọn. ẹsẹ̀ tí o bá ti yà sí lánàá wọn ní ká pa. ìyá ìyá ìyá ìyá ìyá ìyá táwọn èèyàn ní wọ́n lò. wọ́n yìí ṣe èèyàn wọ́n yìí ṣe kò ṣe èèyàn kankan lára wọn. wọ́n yìí mú rẹ̀. bàbá tí wọ́n ń pè ní olómi nù bàbá olómi ló ń ròyìn alison nàbá yẹn ẹjá wa gbọ́ ti àmírù tààwùnù àfàdà ọdùnmọ́ lásán dàódò ń rọ̀ ọmọ lásán ẹjẹ́ agbọ́bọ̀ náà sì ròyìn. inú ìwò tó wúlò jù nílẹ̀ yorùbá lónìí kámọ̀ sí lọ òwe nàìjíríà jẹ́nẹ́rálì ọ̀bí mú lágbàáyé àmọ́ kámọ̀ sí lọ òwe kọ́rọ̀ wá bọ́ bá pọ̀ jù ó dẹ̀ lè sọ̀rọ̀ tó fi ní sọ́nà kò sí òrùjú pé àwọn èèyàn kan gbéra wọn ní àrùn sọ̀nà kò sí òjú pé àwọn yàtọ̀ pẹ̀lú àwọn ní sófì nínú ìlànà sófì àwọn àlùmọ́ ara àwọn oríṣiríṣi nínú ìlànà àlùsùnà náà àkàrà ní sálàbì yìí wò àkàrà àlùsùnà náà jẹ́ òtítà òtí ẹ̀mọ́ ń wọnú ara wọn pé ẹ̀tọ́ gba rẹ̀ lálùsùnà gba rẹ̀ ní sálàfì bẹ́ẹ̀ náà làwọn àwọn kọ̀ọ̀dùlíyà ọlọ́kọ̀ọ̀dùlíyà làwọn wà lọ́kọ̀ọ̀tìjà ní ẹ̀dógún tẹ̀lé ìlẹ̀ ìdí ọ̀rọ̀ ó dà lónìí lóòjì ọ̀dẹ̀ wáyé rí òun ló bí àwọn oríṣiríṣi wọ̀ ẹ̀. lẹ́yìn tí àmẹ́rù tààbùnú sàn yẹn tán ó tún sọ mí. ìgbà tó pé àwọn èèyàn ń fa àwọn ọ̀rọ̀ kan mọ́ra wọn lọ́wọ́ kódà àwọn aláṣẹ wáyé ìsìlámù náà náà dá sí. ìrù àlífà àgbà àbúrò ṣe jáde lásìkò baba wa amọ̀nà mọ́nà àgbáyé ọ̀kan láwọn ìmọ̀ràn mẹ́rẹ̀ rẹ̀ táwọn kọ́ wá nípa pé tí wọ́n dápò àlele àkọ́kọ́jọ́rọ̀ lọ. aláṣẹ lọ́kọ́ sọ wípé wọ́n dá àlùkò hàn ní ẹgbẹ́ ní àlùkò ní wa ó sì nígbà náà tó fi oṣù mọ́tẹ́ta ni náà gbogbo rẹ̀ jìyàn náà orí ìjìyàn náà tó ká kó tí máa ń mú tilẹ̀ ètò ìyàn ọgbà yìí ètò ìyàn ọgbà yìí. àwọn ọ̀rọ̀ àwọn tilẹ̀ yìí bí ìjìyàn náà lọ́ra wá ìjìyàn náà láti bẹ̀rẹ̀ àti ọmọ rẹ̀ ní ẹ̀fẹ́. tọ́. bàbá olómi àwọn sọ wípé jàǹdùkú hooliganism ló bí alùsùnà ló fi jẹ́ pé lára alùsùnà láti rí boko haram láti rí ICC láti rí ah, àwọn. Uh, tí ń lọdọ lọ́dọ̀ àmírù àwọn sọ wípé ìjìyàn ló bí alùsùnà àti alùsùfìyà sẹ́rà méjèèjì irọ́ ni wọ́n ń pa fáyé lórí ọ̀rọ̀ irọ́ ni wọ́n ń pa fáyé èyí tó jẹ́ òdodo ni mo fẹ́ sọ fún ló bí ahalùsùnà tí wọ́n náà bá worúkọ yẹn ahalùsùnà ahalùsùnà súnà ló bí ahalùsùnà súnà náà ló bí alimadaibu aliarba madabu abu hanifa madabu imam malik madabu imam shafi'i madabu imam ahmad ilé ẹ̀kọ́ àgbọ́yé ti Abu Hanifa ilé ẹ̀kọ́ àgbọ́yé ti Ìmáàmù Málìkì ilé ẹ̀kọ́ àgbọ́yé ti Ìmáàmù Ṣáfìí ilé ẹ̀kọ́ àgbọ́yé ti Ìmáàmù Ahmad àwọn olóyìnbá pè ní school school of thought school of thought súnà ló bí alùsúnà àti àwọn ilé ẹ̀kọ́ àgbọ́yé mẹ́rẹ̀ẹ̀rin amma bidia lobi bí alùsùfìyà bidia ló bí alùsùfìyà àlàyé ọ̀rọ̀ nìyí suna súnà nẹ́bíwá Muhammad sallallahu alayhi wa lobi ló bí alùlì bídíà lẹ́yìn ikú àlejò Muhammad sallallahu alayhi wa sallam yíyapa tí àwọn mùsùlùmí kan tí wọ́n yapa súnà ànábì lórí àkídà àti lórí ìbáàdà òun ló bí the world aludidibia torí pé lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ò pẹ́ nìkankan ní alùsùnà wọn ò sì pẹ́ nìkankan ní alùdidibia lójú ayé ànábì Muhammad òun kálukú gbé orí ẹ̀ pamọ́ ń kálukú ó ti ọwọ́ ọmọ rẹ̀ bọ aṣọ àwọn tí wọ́n jẹ́ sọ̀háábà pẹ̀lú ànẹ́bí bánẹ́bí ṣe ń ṣẹ̀sìn ni wọ́n ṣe ń ṣẹ̀sìn kódà àwọn tí wọ́n jẹ́ mùnàfìkì bánẹ́bí ṣe ń ṣẹ̀sìn ni wọ́n ń ṣẹ̀sìn ọ̀wọ́ pé àkídà wọn tó wà ní ọkàn wọn ó yapa títí àwọn sọ̀háábà ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ti ń jẹ́ bídíà lásìkò ànábì lójú ẹsẹ̀ ni wọ́n á ti kọ́lù àtẹ́ńṣàn rẹ̀ sí bí ìgbà tí wọ́n rẹ́ nìkan tó dó sínú oòrùn tó lóun ní jókòó tó lóun ní wọ bàtà bí ìgbà kan tí àwọn kan wá bà nẹ́bí sọ́lá alìwọ̀sálàmù tí wọ́n béèrè nípa ìjọsìn rẹ̀ tí wọ́n fojú bí ń tí wò ó tí kan wá sọ wípé òun ò ní fẹ́yàwó mọ́ tí kan sọ wípé òun ò ní sùn lóru mọ́ tí kan sọ wípé òun ò ní jẹ ọ̀sán mọ́ tẹ́fẹ́ dá bídíà má sùn lóru má fẹ́ yàwó má jẹun ọ̀sán mọ́ tẹ́fẹ́ dálẹ̀ lójú ẹsẹ̀ ní ànẹ́bí nsekini ní npaná rẹ̀ ní npaná rẹ̀ ní npaná rẹ̀ ní npaná rẹ̀ tẹ́nìkan bá ti ṣe tó yapa sí bá dẹ́bi ṣe mọ́ sẹ́sìn lójú ẹsẹ̀ òní wọ́n paná rẹ̀ so therefore òǹkàlùkù ń sọ̀kọ́m òǹkàlùkù ń submit ara rẹ̀ sí bànẹ́bí ṣe máa ń ṣe ẹ̀sìn so there is no need láti wá máa pẹ nìkan ní alùsùnà nígbà náà. ọ̀wọ́ àwọn kọ̀ọ̀kan tí wọ́n sì fẹ́ ṣe bídíà tẹ́ bá ti paná rẹ̀ ó ti parí nù so wọn ò láǹfààní àti tẹ̀síwájú lórí bídíà tí wọ́n bá fẹ́ fi lọ́lẹ̀ ẹ̀ẹ́n tó lóun ní fẹ́yàwó ibẹ̀ náà lànà ibi ti pa náà rẹ̀ ẹ̀ẹ́n tó lóun ní sùn lóru ibẹ̀ lànà ibi ti pa náà ọ̀rọ̀ tó sọ ọ́ ẹ̀ẹ́n tó ní jẹ lọ́sàn-án ibẹ̀ ló ti pa náà ọ̀rọ̀ tó sọ yẹn so therefore kò sí ti ń jẹ́ alùsùnà àti alùlìbídíà bá a ti ń pera wa lónìí yẹn lójú ayé àlejò wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n sọ wípé àìbú àyà ká bú ẹ̀yìn àìbú àyà ká tún bú ẹ̀yìn lójú ayé ànábì nǹkan lọ ní mẹ̀lọmẹ̀lọ súnà rẹ̀ làwọn èèyàn fi ń ṣe ìsìláàmù so no need to call any person halisuna muslim muslim once you know wípé o ò lè ṣe ìsìláàmù láì ṣe súnà láì fi súnà ṣe nǹkan lọ bẹ́ẹ̀ àmọ́ ní kété tánà ibi jáde kó láyé tán wàhálà bẹ̀rẹ̀ lọ́ba di wípé súnà táwọn èèyàn ti ń ṣe é bọ̀ lójú ayé ànábì wọn bí àwọn kan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní máa dá òmí ilẹ̀ láti fi rọ́pò súnà ànábì nìyẹn so yíyapa tí àwọn kan yíyapa súnà ànábì Muhammad lẹ́yìn ikú ànábì Muhammad òun ló wá bí ká máa pe àwọn tó yapa súnà yẹn ní kí ni o hálùlìbìdíà àwọn tó wá takú ti súnà lọ́rùn pé báwọn ti ṣe lójú ayé ànábì làwọn ó ṣe máa bá lọ o àwọn ò ní yí padà o súnà ò ní sọwọ́ àwọn bàjẹ́ o àwọn yẹn ni wọ́n máa ń pè ní áàlù súnà. okay so bí n ti ń jẹ́ the word alùsùnà alùlẹ̀bídíà bó ṣe ìmáàjì nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn yíyapa tí àwọn mùsùlùmí kan tí wọ́n yapa súnà ànábì tí wọ́n fi tiwọn lọ́lẹ̀ òun ló mú emergency of alùlẹ̀bídíà wà and the opposite of alul bidia oníkíni alul sunna so àwọn tí wọ́n á dúró ti sunna ànẹ́bì lọ́rùn pé àwọn ò ní fi ilẹ̀ o bá a ṣe rí lójú ayé ànẹ́bì bẹ́ẹ̀ láti máa ṣe lọ o àwọn yẹn náà ń pè ní alul sunna kọ́ alul sunna bó ṣe bẹ̀rẹ̀ nu alul bidia. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣé wá rí alùsùfíyà ọwọ́ ajé ọ̀kan nínú àwọn alùlìbídíà àwọn alùlìbídíà wọ́n pọ̀ lóríṣiríṣi wọ́n pọ̀ lóríṣiríṣi àwọn kan wọ́n jẹ́ ṣíà àwọn kan wọ́n jẹ́ kàwárìj àwọn kan wọ́n jẹ́ múrídíà àwọn kan wọ́n jẹ́ kọ̀dàríyà àwọn kan wọ́n jẹ́ jahamiya lóníranran ibe náà ni àwọn kan ti jẹyọ ṣe ń pè ní alu sufiya alu asufiya bídíà náà ló bí alu bídíà wo ló bí àwọn torí pé kàn. bídíà tó bí àwọn ni wípé àwọn ní àwọn fẹ́ ráyé sá ju bánẹ́bí ṣe ráyé sá lọ wọ́n láwọn fẹ́ máa ṣe àzíkìrì ju bí ànẹ́bí ṣe ṣe àzíkìrì lọ wọ́n láwọn fẹ́ máa àwọn fẹ́ fọ ọkàn mọ́ ju bánẹ́bí ṣe fọ ọkàn mọ́ lọ wọ́n láwọn fẹ́ máa ṣèrántí ọlọ́run ju bí ànẹ́bí ṣe ṣe lọ ṣe mọ̀ wípé àwọn mẹ́ta tó wá bá nàbí lé tá a sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan yẹn ìròrí tiwọn náà ni pé káwọn lè ṣe ju tànẹ́bì lọ kí àwọn lè ṣe ju ti ànẹ́bì lọ sallallahu alaihi wasallam ànẹ́bì sì pa náà lójú ẹsẹ̀ má sọ pé torí ẹ̀sìn ò ní fẹ́yàwó ọ̀rọ̀ ayé sá má sọ pé nítorí ẹ̀sìn pé sùn lóru má sọ pé nítorí ẹ̀sìn òní òní jẹun ọ̀sán mọ́ ìròrí yẹn ni wọ́n padà dàálẹ̀ létàlétà táwọn kan tún dálẹ̀ padà pé àlẹ́sẹ́ afẹ́ ráyé sá ju ànẹ́bì lọ afẹ́ súnmọ́ lọ ju ànẹ́bì lọ afẹ́ jẹ́ alázìkìrì ju ànẹ́bì lọ ìròrí bídíà yẹn òun ló bá bí àsòfíà nígbà tí ìtakú ti súnà lọ́rùn gẹ́gẹ́ bá nẹ́bí ṣe fi kalẹ̀ fún wa tó sọ ikú kejì di alùsùnà so dídúró ti súnà nẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam ní àsìkò tí àwọn arùlébídìí ayapa rẹ̀ ló bí alùsùnà èyí sì wà níbàámu sí àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam tá a mú wá lánàá. so èyí kì í ṣe ọ̀rọ̀ àríyànjiyàn èyí kì í sì ṣe ọ̀rọ̀ jàǹdùkú àsọ́ọ́lẹ̀ ànẹ́bì lóko wípé lẹ́yìn ìhun o fásátàrọ̀ ètìlá báńkẹ̀sírọ́ àwọn yóò yapa wọ́n á yapa wọ́n á yapa wọ́n yapa súnà o ó sì sọ̀sọ́lẹ̀ fún wa wípé fàlékún bí súnàtì táwọn yẹn bá sì ń yapa súnà mi súnà mi ní kẹ́ẹ̀dì mú àti display àdìsí yẹn lánàá ẹni tí ò bá wo programu tànà kọ́ lọ wò ó àwọn èèyàn yapa súnà mi ẹ̀yìn ẹ̀dìrọ̀ ẹ̀dìmọ́ sí súnà mi so àwọn tí wọ́n á dìmọ́ súnà ànẹ́bì là ń pè ní áàlù súnà àwọn tí wọ́n yapa súnà ànẹ́bì là ń pè ní áàlù lìbídíà àwọn alùbídíà yìí wọ́n wá kó oríṣiríṣi ṣíà wà ń bẹ̀ rọ́fídọ̀ wà ń bẹ̀ kàwárìjì wà ń bẹ̀ múrídíà wà ń bẹ̀ kọ̀dàríyà wà ń bẹ̀ jàbàríyà wà ń bẹ̀ kó tó wá tẹ̀ wá kan àwọn oníṣúfí. so àyíbá àmọ́ tẹ́ bá bi ọ́ léèrè pé kí ló bí àlùsùn náà kí ló bí eh, àwọn onísúfì ìtakú ti súnà lọ́rùn lẹ́yìn ikú ànẹ́bì táwọn kan takú ti súnà lọ́rùn táwọn kan takú ti súnà ànẹ́bì lọ́rùn ló bí alẹ́ súnà ìjàpá súnà ànẹ́bì lẹ́yìn ikú ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam tí àwọn kan yapa rẹ̀ ló bí alẹ́ olùbídíà nínú àwọn tí wọ́n wá yapa súnà ànẹ́bì nínú àwùjọ tiwa lónìí àwọn náà ni àwọn onísúfì àtàwọn ṣíà ok ọwọ́ àpò alùlẹ̀ mọ̀záì tó dáwọn kan ń dà pọ̀ wípé ọjà agbọ́ àtàlùsúnà èwo tó wá ní àwọn mọ̀záìbù mẹ́rẹ̀ẹ̀rin mọ́síábù àbú ànífá mọ́síábù ìmáàmù málìkì mọ́síábù ìmáàmù ṣáfìí àti mọ́síábù ahmadu ibùnú àǹbàlì gbogbo mọ́díàbù mẹ́rẹ̀ẹ̀rin yẹn pátápátá àálùsúnà ni wọ́n àálùsúnà ni wọ́n wọ́n kì í ṣe àálùsùfíà onísúnà ni gbogbo mọ́díàbù mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n kì í ṣe onísúfí. kí wá ló mú wọn pé mẹ́rin àgbọ́yé súnà láàrin àwọn onísúnà àgbọ́yé súnà láàrin àwọn onísúnà ló bí hálùlì mọ̀dáìk àgbọ́yé súnà láàrin àwọn onísúnà òun ló bí kí ni o ahálùlì ìdí ni pé alukur'ani àti hadisi ànábì ọ̀rọ̀ tí kùránì bá mú wá ọ̀rọ̀ tí hadisi bá mú wá orúkọ tá à ń pè ní mọ̀ntúùkùn mọ̀ntúùkùn ohun tí kùránì sọ ohun tí àdìsí sọ bí àpẹẹrẹ ní ìsìn ká sọ wípé bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim ntí kùránì sọnù mọ̀ntúùkùn là ń pè yẹn tó bá sì jẹ́ àdíìsì bí ká sọ pé kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam innamal a'malu binniyat títí dé parí tiẹ̀ náà ọ̀rọ̀ táàdì sísọ nìyẹn ok so ọ̀rọ̀ tí kùránì sọ ọ̀rọ̀ tí àdìsí sọ là ń pè ní mọ̀túk ọ̀rọ̀ àwọn alùlìmọ̀dáhìbù là ń pè ní mọ̀fùhùm ọ̀rọ̀ àwọn alùlùmọ̀záìb mẹ́rẹ̀ẹ̀rin là ń pè ní mọ̀fùhùm mọ̀fùhùm ni àgbọ́yé ọ̀rọ̀ mọ̀ntúkù ni ìsọ mọ̀ntúkù ni ọ̀rọ̀ mọ̀fùhùmù ni àgbọ́yé rẹ̀ àlàyé rẹ̀ okay ibi tí mọ̀fúhùmù ẹnìkan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ibi tó bá ti pé ìṣe kan ní dandan mọ̀fúhùmù ẹnìkejì ó lè pè ní súnà ibi tí mọ̀fúhùmù ẹnìkan nínú àwọn afá mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó bá ti pé kíníkan ní súnà mùákádà mọ̀fúhùmù ẹnìkejì ó lè pè ní súnà ibi tí mọ̀fúhùmù ẹnìkan nínú àmẹ́rẹ̀ẹ̀rin yẹn tó bá ti pè kankan ní èèwọ̀ mọ̀ fúùmù ẹnì kejì ó lè pè ní màkìrú. so mọ̀ fúùmù tí ẹnì kọ̀ọ̀kan tó ní ìyẹn àwọn àfọwà mẹ́rẹ̀ẹ̀rin yẹn Abu Hanifa Imam Maliki Imam Shafi'i àti Imam Ahmad áàlù súnà ní gbogbo wọn wọn èso ń súfí lè rákọọ́lẹ̀ kó ní ìmáàmù Abu Hanifa àbí ìmáàmù Maliki àbí ìmáàmù Shafi àbí ìmáàmù Ahmad èyí tí bàbá olómi sọ níjọ́sí tó fi parọ́ mọ́ wọn mo ti fèsì ẹ̀ fún wọn ni wọn so wọn wá ń jẹ áàlù záìbù lórí pé àwọn ni àáfàá tí wọ́n jẹ́ ká mọ kí ni àgbọ́yé ọ̀rọ̀ tí kùránì mú wá kí ni àgbọ́yé ọ̀rọ̀ tí àdìsànẹ́bì mú wá. Okay àgbọ́yé tí àbúrò ànífà bá wá mú wá lórí àyà kan tàbí àdìsí kan ó lè yapa sí àgbọ́yé tí ìmáàmù mọ́lìkì bá mú wá lórí àyà kan tàbí àdíìsì kan kẹ́rẹ́kẹ́rẹ́ kí wọ́n sì tó lè pe kíní kan ní ọ̀ràn ẹ̀yàn tàbí dandan tàbí súnà tàbí súnà tá a kan pamọ́ tàbí èèwọ̀ tàbí intaakọ̀ wọ́n á kó ẹ̀rí jọ wọ́n á kó ọ̀rọ̀ jọ nínú kùránì wọ́n á kó ọ̀rọ̀ jọ nínú hadith ànẹ́bì kí wọ́n tó lè wá sí ìgúnlẹ̀ pé nítorí náà o àlámọ̀rí báyìí o ìṣe báyìí o ipò ọ̀ranyàn ló wà o ipò súnà ló wà o ipò mọ̀kírù ló wà o ipò aráàmù ló wà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ní mọ́síábù Abu Hanifa wọ́n lè pe kinní kan ní súnà tó mọ̀ ákádà tó ga sí pé ní táwọn kà sí súnà tó òun ni mọ́síábù Imam Málíkì sí súnà intanu ka si suna mu ti da si mazabu abu eh, imam maliki ka si suna mazabu shafi o le pe ni wajibu awon nkan to n sele laarin won niyen aalu suna ni amerin ṣùgbọ́n kí ni àgbọ́yé wọn si ọ̀rọ̀ kùránì si ọ̀rọ̀ hadisi àgbọ́yé yìí òun ni wá ń kí ìyapa ẹnu ìyapa ẹnu kéékèèké kó máa ṣẹlẹ̀ ní àárín wọn kì í ṣe ìyapa ẹnu ńláńlá ẹnì kan ò lè sọ wípé ìrun jẹ́ ọ̀ranyàn ẹ̀sìn kẹ́nì kìgbì sọ pé kì í ṣe ọ̀ranyàn ẹ̀sìn ẹnì kan ò lè sọ wípé rọ̀mọ̀dọ́ọ̀nù jẹ́ ọ̀ranyàn ẹ̀sìn kẹ́nìkan sọ wípé rọ̀mọ̀dọ́ọ̀nù kì ṣe ọ̀ràn yàn àwẹ̀ fún mùsùlùmí but àwọn ọ̀rọ̀ yòókù tó ṣẹ́kù tọ́rọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀sìn ibùdó ni ìmọ̀ ẹ̀sìn so àwọn ọ̀rọ̀ yòókù tó ṣẹ́kù ibẹ̀ láti máa rí pé ní mọ́gábù eléyìí o ní táwọn pè ń súnà ní mọ́gábù míì àwọn pè ní súnàtù mọ́ákádà wọn pè ní wájibù àwọn kan tó ń ṣẹlẹ̀ nìyẹn ní àwọn mọ̀dáìbù mẹ́rẹ̀ẹ̀rin kí wá ló wá mú ìyapa ẹnu wáyé láàrin àwọn mọ̀dáìbù mẹ́rẹ̀ẹ̀rin ó yẹ ká mọ̀ ẹ̀já sáré sọ òun náà ó yẹ ká mọ̀ àwọn nǹkan tí mú ìyapa ẹnu wáyé láàrin àwọn mọ̀dáìbù mẹ́rẹ̀ẹ̀rin ó pọ̀ díẹ̀ àmọ́ márùn-ún tó pàtàkì jùlọ ni mo fẹ́ mú wáyìí alákọ̀ọ́kọ́ nínú okùnfà ìyapa ẹnu láàrin mọ̀dáìbù lárìbá kò sí olùmọ̀ tí ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo àdìsí ànẹ́bì tó fẹsẹ̀ rinlẹ̀ kò sí olùmọ̀ tí ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo àdìsí ànẹ́bì tó fẹsẹ̀ rinlẹ̀ gbogbo àwọn àfàmẹ́rẹ̀ẹ̀rin yẹn ìkọ̀ọ̀kan wọn wọn kì í ṣe encyclopedia àdìsí wọn kì í ṣe encyclopedia hadith yálà imam Abu Hanifa ni o yálà ìmáàmù Málíkì ni o yálà imam Ṣáfi'í ni o yálà ìmáàmù Ahmadu ni o kò sí kankan nínú wọn tí ó claim tàbí tá a bá lára rẹ̀ gbogbo hadith ànábì pátá tó fẹsẹ̀ nílẹ̀ kò sí. ṣùgbọ́n wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n mọ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ ànábì ìkọ̀ọ̀kan wọ́n mọ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ ànábì. níwọ̀n ìgbà tó ti wá dá sí wípé kò sẹ́nìkan nínú wọn tó kó gbogbo àdìs ànábì sọ́dọ̀ nínú ìmọ̀ rẹ̀ definitely ìyapa ẹnu yóò mọ wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin wọn. torí pé ibi sẹ́nìkan bá ti lo kìyàsì mọ́síálà tí ọ̀kan nínú wọn tó bá ti lo kìyàt bírú mọ́dàbù àbú hànífà tí ó ga sí pé àwọn òtún rí àdísì tó àwọn mọ́dàbù mọ́ màlìkì tí mọ́dàbù mọ́ màlìkì náà tí ò rí àdísì tó mọ́dàbù ṣáfì tí mọ́dàbù ṣáfì náà tí ò rí àdísì tó mọ́dàbù ahmadu ok so nígbà míì ń bẹ tí mọ́sílábù àbúrò ànífá tó wọ́n ti fi kìyàs nínú tá a sì máa fi ṣèdájọ́ ẹ̀sìn ó náà ní kìyàs wà táwọn ti fi kìyàs gbé ìdájọ́ kalẹ̀ tó sì já sí pé ìdájọ́ tó fi kìyàs gbé kalẹ̀ yìí àdíìsì wà lórí ẹ̀ lọ́tọ̀ ìyàpẹ̀lú ọ̀bà láàrin ìdí kejì ọ̀nà ìgbàwá àdìsí ànábì sí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn ó sọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ìgbàwá àdìsí àdìsí ànábì sí ọ̀dọ̀ wọn ó sọ̀tọ̀ọ̀tọ̀ ohun tá a gbà lérò pẹ̀lú ni pé nígbà míì ń bẹ ga sí wípé ẹni tó gba àdìsí wá tí ó fi dé ọwọ́ àbúhà nífà àbúhà nífà mò ń tẹ́ńbà sì ti mọ̀ só ní bídíà tó jẹ́ ọ̀kan nínú ìjọ bídíà bóyó jẹ́ ṣíà ni o bóyó jẹ́ múrídíà ni o bóyó jẹ́ kàwárìjì ni o bóyó jẹ́ súfì ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọn ò ní wọn ò ní fi ojú re wo àdìsí tó gbà wá nítorí bóun náà ṣe jẹ́. the same àdìsí tó wá gbọ́dọ̀ alùbídíà dé ọ̀dọ̀ àfàsúnà ó lè wá gba ọ̀dọ̀ alùsúnà kan dé ọ̀dọ̀ àfà onísúnà nínú àwọn màzáìbù yẹn tí ó fi wá gá sí wípé àdíìsì tí mọ́síábù kan tó dágun lásì mọ́síábù míì ọ̀tẹ́wọ́gbà nípò gá sí wípé ọ̀nà tó gbà dé ọ̀dọ̀ mọ́síábù yẹn ọ̀nà tó wà rìláìbù ni ọ̀nà tó wà rìláìbù ni ìyẹn máa ṣokùnfà tí ìyapa ẹnu máa fi wà lórí mọ́síálà tí àdìsí yẹn bá ń sọ nípa rẹ̀ lọ́dọ̀ igun méjèèjì. ìdí kẹta àrọ̀mọ́ àdìsí àrọ̀mọ́ àdìsí àrọ̀mọ́ àdìsí ni circumstances àdìsí lùrùfùlẹ̀ àdìsí bí àpẹẹrẹ àwọn àdìsí kan ń bẹ àwọn àyà kan ń bẹ tó ní sábàbù nìzul tó ní okùnfà ìsọ̀kalẹ̀ okùnfà ìsọ lẹ́yìn tó dá sí pé tí ọ̀kan nínú àwọn àfáà yìí èyí tó bá mọ okùnfà tí ìsọ yẹn fi wáyé àtẹni tí kò mọ okùnfà tí ìsọ yẹn ti wáyé lórí mọ́sálà yẹn ìyapa inú padà ṣẹlẹ̀ lórí ìdájọ́ tí wọ́n máa mú wá. ẹni tí ó bá mọ okùnfà tó bí ìsọ tàbí àyà ìdájọ́ tiẹ̀ yóò fẹ́ wà more accurate than ẹni tí ò mọ okùnfà tó bí ìsọ tàbí ìsọ̀kalẹ̀ àyà. bẹ́ẹ̀ náà ni pé Eh, àsìkò àsìkò ọ̀rọ̀ aládìpèlé àsìkò ọ̀rọ̀ aládìpèlé èyí tí mo gbà lérò pẹ̀lú yẹn ni wípé àsìkò ọ̀rọ̀ aládìpèlé ń bẹ tí máa bí kí ìyapẹ̀ ló wáyé láàrin àwọn mọ̀sáìbù lárìbá bí àpẹẹrẹ ní ìsìn lórí ẹyọ ọ̀rọ̀ maka ọ̀rọ̀ tún lè wáyé lórí ẹ̀ ní Madina ẹni tó gbọ́ ti Mẹ́kà òun ti gbọ́ yìí ẹ tó wá gbọ́ ti Madina tó sì kà sí pé ti Madina tó gbọ́ yìí ó ń sọ ó ń nǹkan yẹn di ìdàkejì ni ìdàkejì bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá kìíní yẹn jẹ́ ẹ̀tọ́ tẹ́lẹ̀ àwọn gbà tí wọ́n dé Madina ànábì sọ di ìwọ̀ tàbó jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀. àǹgbà tí wọ́n dé Madina ànábì sọ di ẹ̀tọ́ tó sì já sí pé information ọ̀rọ̀ ọ̀gbà tí wọ́n sọ di èèwọ̀ ọdọọdọ dọ́dọ̀ mọ́bíàbù kan information ìgbà tí wọ́n sọ di ẹ̀tọ́ kò dọ́dọ̀ tiẹ̀ ìdàkejì lọ́dọ́dọ̀ ti ẹlòmíì definitely ìyapa ẹnu yóò wáyé lórí mọ́sálà yẹn nínú ìdájọ́ yẹn nínú àwọn mọ́bíàbù méjèèjì torí pé násìkù àti mọ̀nsúkù yóò máa ṣẹlẹ̀ níbi àwọn àlámọ̀rí ọ̀rọ̀ kan. ìdí kẹrin ìtumọ̀ ọ̀rọ̀ nínú èdè lárúbáwá òun náà máa ṣe sábàbí tí ìyapẹ̀lú fi máa ń ṣẹlẹ̀ nínú àwọn mọ̀dá ibù lárúbá bí àpẹẹrẹ ọ̀rọ̀ onípọ̀nà àti àkànlò èdè ọ̀rọ̀ onípọnà àti àkànlò èdè alukurani ó lè mú ọ̀rọ̀ kan wá àdìsí lè mú ọ̀rọ̀ kan wá tó dá sí pé àwọn ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ gangan nínú èdè kọ̀mọ́lẹ́yọkan tó sì ń fìtìn inú àyà tó wà tàbí inú àdìsí sí kí kan kó di kan mú kó di tùmọ̀ kan mú kí kejì kọ́nà di ìtumọ̀ kékejì mú definitely ìyapẹ̀ ló padà ṣẹlẹ̀ tọ́lọ̀ bá kan ọ̀rọ̀ ìdájọ́ lórí aya yẹn. okay now bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó bá jẹ má kàn lu èdè ọ̀rọ̀ tó jẹ má kàn lu èdè ẹlòmíì nígbà míì á mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sàpọ́nná ẹjẹ́ kí ló ti àpẹẹrẹ kan àdìsí kan sọ wípé àlìwọ́ládù lè firash wàlẹ̀ hajar lè ahir hajaru láàrin yẹn àlẹ́bí ni ẹ tó níyàwó ló ní ọmọ hajaru láàrin yẹn ó túmọ̀ sókúta ó túmọ̀ sí òfò nínú ìlú èdè nínú àṣà ìdílárúbáwá lábáwá àmọ́ sọ́lọ́rọ̀ pé lèlè áhírì àlìhájà òfò ní tiẹ̀ nínú sẹ̀ríà a sì máa lẹ ẹni tó bá jẹ̀bi ẹ̀sùn ṣìnà tó jẹ́ abilékọ amánẹ̀lóko èwo so ajá sí pé tí mọ́sẹ́ẹ̀bù kan bá gbá ti òfò mú yóò tù pẹ̀lú òfò yóò fún nítumọ̀ òfò tí mọ́sàbù kan bá gbá ti òkúta mú òkò mú yóò túmọ̀ rẹ̀ pẹ̀lú òkúta méjèèjì náà sì ni ọlọ ok so àwọn nǹkan tí máa bí àwọn ìyapẹnu láàrin wọn nìyẹn ètò wa kó tán ó ní kò ń gẹ èròǹgbà kò lè pè sí ara ẹnìkan kò ń gẹ èròǹgbà kò lè pè sí ara ẹnìkan ẹẹ èròǹgbà tí ànábì bá fi sọ̀rọ̀ kan kò sí àáfàá tó mọ gbogbo èròǹgbà ànábì lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ká gbìyànjú ni so èròǹgbà lórí ọ̀rọ̀ táwọn ẹbí bá sọ bọ́ bá ṣe hàn sí mọ́síábù kan sí ni ó mú mọ ìdájọ́ wo ni yóò gbèsè ní ìka ohun tí mo gbà lérò pẹ̀lú èròǹgbà òun ni pé bóyá níbi sọ̀rọ̀ yìí o ìsọ pé nǹkan yẹn jẹ́ dandan ni o tàbí nǹkan yẹn jẹ́ súnà ni o bá hàn sí pé èròǹgbà pẹ̀lú bó òun gbé ọ̀ràn yẹn wá níbi wá pé dandan ni nǹkan yìí o tọ́ba wá dé the same ọ̀rọ̀ yìí kan náà tọ́ba dé mọ́sáàbù míì àwọn lè rí pé àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí kò dandan o kò kò kò dandan ipò kó jẹ́ súnà ló wà àwọn gbèsípò kí ni o àwọn gbèsípò súnà ok irú ẹ̀ náà nírú ọ̀rọ̀ ojú bíbò nínú mọ́sáàbù kan yẹn ni nínú mọ́sáàbù mi súnà ni àwọn nǹkan wọ̀nyí kò sí ọgbọ́n tá a fẹ́ ta sí bí ó ṣe wà nù àmọ́ tó ń ti àwọn ìyapẹ́ ẹnu níbi fùrú yìí níbi àwọn ọ̀rẹ́ tuntun yìí kìí ṣe níbi àwọn òṣùlù dín kìí ṣe níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àwọn fùrú dín àwọn ìyapẹnu kọ̀ọ̀kan tó bá wáyé láàrin àwọn mọ̀dáìbùrù àríbáyìí kò gbé wọn jáde kúrò nínú alùsùnà alùsùnà ni wọn súnà ni wọn ń ṣe àlàyé ẹ̀ fún wa súnà ànẹ́bì ni mọ̀dáìbùrù àríbáyìí ń ṣàlàyé ẹ̀ fún wa sọlọ́fi gá sí pé alùsùnà ó lè bìlọ́ǹgì sí ilé ẹ̀kọ́ àbúrò àdìfá ó lè bìlọ́ǹgì sí ilé ẹ̀kọ́ mọ́ọ̀mọ́lì. ó lè bìlọ́ǹgì sí ilé ẹ̀kọ́ imam shafi'i ó lè bìlọ́ǹgì sí ilé ẹ̀kọ́ imam ahmad gbogbo wọn pátápátá alùsùnà school of thought ni wọn nítorí kí àwa ká lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé ká lè gbọ́ ọ̀rọ̀ ànábì yé okay so wa lè gbọ́ nǹkan kan yé látara ayálò kùránì àti àdìsànẹ́bì tí ó tayọ ntí ohun tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ti gbọ́ yé a lè gbọ́ nǹkan kan yé tí ó wà tó máa wá ga ohun tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ti gbọ́ lọ. bẹ́nìkan bá sọ pé òun gbọ́ kinní kan yé nínú kùránì tàbí òun gbọ́ kinní kan yé nínú àdíìsì tá a wà tì láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin onítọ̀hún ti ń ṣìnà lọ́nu. mo fi já sí wípé bí àpẹẹrẹ wọ́n ń pe àwọn kan ní zùmùrà jamiu olùṣìnà ìjọ ni wọ́n zùmùrà jamiu olùṣìnà ìjọ ni wọ́n wọ́n jẹ́ olùṣìnà ìjọ nítorí wípé wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé Quran nìkan ni àwọn máa ń lò wọ́n wá ń tọ́ka sí àwọn ayàlù Quran nìkan láti fi báàkì pé lẹ́yìn àlùkùránì o tí í ṣe àdíìsì ọlọ́run kò sí àdíìsì àdẹ́jì kankan mọ́ mo wá bi wọ́n léèrè béèrè wípé ohun tẹ́ ẹ gbọ́ yé yìí nínú àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin ta ló gbọ́yé bẹ́ẹ̀ wọ́n ní òsì so Abu Hanifa ò gbọ́yé bẹ́ẹ̀ Imam Maliki ò gbọ́yé bẹ́ẹ̀ Imam Shafi'i ò gbọ́yé bẹ́ẹ̀ Imam Ahmadu amambali kò gbọ́yé sí bẹ́ẹ̀ ta wá ní Imam tẹ wá tẹ̀lé wọ́n ní bàbá àwọn tí ń jẹ́ Jamiu ni Jamiu tí ò lè dá kùránì túmọ̀ nígbà tí ń bẹ láyé tí ò lè dá tẹ̀síìrù túmọ̀ nígbà tí ń bẹ láyé lẹ́yìn tẹ̀lé so gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti wá wáyé tí wọ́n ti ń lo àdíìsì tí wọ́n gbà pé àdíìsì ànábì àdíìsì ni àlùkùránì náà àdíìsì ọlọ́run ni gbogbo àwọn yẹn wọn ò wá mọ̀ pé lẹ́yìn àdíìsì àlọ́ọ̀hù kò sí àdíìsì ànẹ́bì mọ́ ọ̀ǹtì ìgbà tí jáàmì ní tó wá délé ayé ẹ ti wọgbó ẹ ti wọ igbó ohunkóhun tá àgbọ̀yé nínú ẹ̀sìn lónìí nínú àǹfààní tọ́lọ́ ń fi mọ̀dáìbù dáríbà ṣe fún àdùsùn náà òní wípé ohunkóhun tó gbọ̀yé lára àyà kan tàbí lára àdìsí ànábì kan tó fẹsẹ̀ rinlẹ̀ ó gbọ́dọ̀ já sí wípé ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó kéré parí ọgbọ̀nyé bẹ́ẹ̀. ó kéré parí ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn gbọ́dọ̀ gbọ́yé bẹ́ẹ̀ tá a bá ti wá àgbọ́yé rẹ̀ tì láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣètọ́ọ̀nì ni ìmáàmù karùn-ún tí wọ́n ń tẹ̀lé ti ẹ̀nu ṣètọ́ọ̀nì ni ìmáàmù ti ẹ̀ nìyẹn so oore ńlá kan nìyẹn tí ọlọ́run ṣe fún àlùsùn náà wípé àgbọ́yé wa o kò gbọ́dọ̀ tayọ gbogbo mọ́sí àbúmẹ́rẹ̀ẹ̀rin tí àgbọ́yé tó rí nínú ayàlù tàbí inú àdìsí ànẹ́bì kan tó àfíà tí ọba ti jẹ́ pé ẹni tó ẹ lórí rẹ̀ ó jẹ́ àbú ànífá ó jẹ́ ìmọ̀ tí ọba jẹ́ ìmọ̀ jẹ́ ìmọ̀mù ṣáfì tí ọba jẹ́ ìmọ̀mù ṣáfì ahmad tí ọba ti wá jẹ́ kankan nu mẹ́rẹ̀ẹ̀rin ó ti sí pé gbogbo àlùsúnà láyé dòní olónìí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá ní kí ni àwọn wùlámáàwù sọ lórí ọ̀rọ̀ yìí ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí ni pé kí ni wọ́n gbọ́yé lórí ọ̀rọ̀ tá à ń fà yìí wọ́n àmọ́ ní ní mọ́dábù àbọ̀ ànífà nìtẹ́gbọ́yérè ní mọ́dábù ìmáàmù màlìkì nìtẹ́gbọ́yérè ní mọ́dábù ìmáàmù ṣáfì nìtẹ́gbọ́yérè ní mọ́dábù ìmáàmù ahmad nìtẹ́gbọ́yérè gbogbo àwọn àfáà sínà ní mọ́ síbẹ̀ They refer to the school of thought, the first school of thought. Gbogbo àwọn àfáà wa lónìí pátápátá wọ́n lọ sínú kí ni àwọn ẹni yẹn gbọ́yé ipò tọ́lọ́run fi wọ́n sí nínú ẹ̀sìn ni wípé wọ́n ti rọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bí ìgbọ̀gá sí pé orígun mẹ́rin táyé ní òun náà ni wọ́n ni bí ayé ṣe jẹ́ orígun mẹ́rin làwọn àáfàá náà jẹ́ orígun mẹ́rin fún ayé irú nàìjíríà nìsín àwa ń tẹ̀lé mọ́sáàbù mọ́mọ́lìkì ní Cairo àwọn ń tẹ̀lé bóyá mọ́sáàbù Imam Shafi yìí lórílẹ̀‐èdè míì àwọn ń tẹ̀lé eh, Ahmad Ambali Ahmad omambali ní lórílẹ̀‐èdè ní àwọn tẹ̀lé àbúrò ànífà so bí gbogbo amẹ́rẹ̀ẹ̀rin yẹn ti jẹ́ orígun mẹ́rin báyé nìyẹn. àlùwá máa lo mọ́sáàbù mọ́mọ̀lìkì nàìjíríà kó rí nǹkan tí nínú mọ́sáàbù lò ó. lè a lè mọ́sáàbù mọ́lìkì nàìjíríà kó o rí nǹkan tó tí ọlọ́run nínú mọ́díàbù ṣáfì kó o lò ó bó ṣe wà nìyẹn so gbogbo àwọn mọ̀dáàbù mẹ́rẹ̀ẹ̀rin yẹn áàlùsù náà ni wọ́n wọn kì í ṣe áàlùsù fìyà àlàyé àgbọ́yé áyà àgbọ́yé àdíìsì ló ń wọn ṣe fún wa ẹnìkan ò wá ní sọ pé gbogbo àgbọ́yé wọn yẹn kò wúlò àfi olùṣìnà gẹ́gẹ́ bí zumurafu jamiu tí wọ́n wà ní eh, inú igbó kan ní mòwe tó ga sí pé lọ́dọ̀ tiwọn o lọ́dọ̀ tiwọn o mo sì ń bọ̀ wá lórí ọ̀rọ̀ àwọn zumurafu jamiu yẹn o mo sì ń bọ̀ wá lórí ọ̀rọ̀ wọn torí mo rántí pé ní lúlí kọ́dà tó kọjá lọ kásìbájì tó wọlé mo pe khalifa wọn mo intabiu rẹ̀ mo sì rí i pé bàbá yẹn kò sí ìmọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ju àgbérògbésọ̀ tí sheu jamiu wọn tó ti fi lọ́lẹ̀ fún wọn lọ. torí mo bi wọ́n léèrè wípé ìròrí tẹ́ ẹ gbé wáyé wípé àdíìsì Allah nìkan ni àdíìsì kò sí àdíìsì ànábì ìgbà wo ló bẹ̀rẹ̀ èwo nínú àwọn ìmáàmù ṣáájú ló bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní rárá wọ́n ní kìí ṣe àbọ̀ ànífà ló bẹ̀rẹ̀ rẹ̀ kìí ṣe ìmáàmù màlìkì kìí ṣe ìmáàmù ṣáfì kìí ṣe kódà lọ́dọ̀ wọn gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọn ò kà wọ́n mùsùlùmí wọ́n ní ṣùgbọ́n bàbá àtàwọn tí ń jẹ́ Jamiu lọ́lọ́ ń fi ìyẹn hàn mo bàbá yìí ti ṣìnà bàbá yìí ó ti ṣìnà ó ti wọgbó òun ló fi tó jù ọmọ kan sàárè ní ìsìn lórí kókó ìsìnà wọ́n wà máa ti ọ̀rọ̀ mọ́ra wọn dípò kí wọ́n á lu àdìsí ànẹ́bì wọ́n á máa gbé bíbélì ẹni a ní kó ṣe tó tọ́lọ́hùn ò lè ṣe tó tóòtó làwọn sùmúra Jamiu àti gbogbo àwọn kéésì àwọn nìkan o ṣẹ́rí sùmúra Jamiu fẹ́ wò yẹn kèésì àwọn gangan ni wọ́n bẹ̀rẹ̀ àdìsí àlọ́ọ̀ nìkan làwọn ó lò kò sáàdìsí ànẹ́bí ó kọ́ wọn gangan ní kùrọ̀ àníyún kùrọ̀ àníyún wọ́n kàn ya wèrè jura wọn lọ ni irú bàbá tí mo interview níjọ́sí sẹ́yìn tóun náà kùránì àti bíbélì náà ni òun tún wá burú ju àwọn lọ bàbá àti bí yẹn tó dàbẹ́ ní tí jìnnà ti kó sílá yẹn òun tún wá burú nínú àgbọ́yé kò sáà di sàdébì yẹn ju àwọn sùnmùrà jámíù lọ àdánwò tí ń bẹ lára àwọn sùnmùrà jámíù tó bá wọ seventy percent àdáwọ̀ ara bàbá yẹn òun wọ ninety percent mọ́kò bára rẹ̀ àdìsí ọlọ́ọ̀ ní kùránì àdìsí ànẹ́bì ni àdìsí ànẹ́bì sallallahu alaihi wasallam méjèèjì ládọ̀lù papọ̀ bá ti ṣe gbọ́ yé ọlọ́ọ̀ ti yan àwọn àfáà mẹ́rin fún wa imam imam abu hanifa imam maliki imam shafi imam ahmad àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n ti yanjú gbogbo àgbọ́yé ohun tí wọ́n fẹ́ ká gbọ́yé nínú kùránì ohun tí wọ́n fẹ́ ká gbọ́yé nínú hadisi tó o bá lò ní ìlú àgbọ́yé wọn ìwọ náà ó dàbí kiri yó ó dàbí kìrìsìẹ́nì tó fẹ́ máa fi àgbọ́yé tiẹ̀ túmọ̀ ní kùránì tó fẹ́ máa fi àgbọ́yé tiẹ̀ túmọ̀ hadisi ìwọ náà rí pé kò ní gbà kò ní gbà á kò ní kẹ̀sí ẹ̀ ó lè fi àgbọ́yé tiẹ̀ àgbọ́yé tèmi láàrin lè fi túmọ̀ kùránì mi ò lè fi túmọ̀ àdíìsì lẹ́yìn àgbọ́yé àwọn àfáwà mẹ́rẹ̀ẹ̀rin yẹn lè fi ń pè wọ́n ní school of thought the Islamic the four Islamic school of thought the four Islamic school schools of thought ni wọ́n pè wọ́n títọ́ọ̀tì ẹ bá ti àbọ́ọ̀fù ti wọn ó ti sọnù tọ́ọ̀tì ẹ ìbàt Quran ìbàt aya ìbàt àdìsá nẹ́bì tó bá ti àbọ́ọ̀fù ti wọn ó ti sọnù nìyẹn o níparí ìyàtọ̀ ìyàtọ̀ wo ló wà láàrin alùlìmọ̀báìbù àti alùsùfíyà ó yẹ kó ti yí ọ báyìí wípé alálàyé ọ̀rọ̀ ni àwọn alùlèmọ̀fẹ́ ayíbù aladada ẹ̀sìn ni àwọn alùsòfíà period alálàyé ọ̀rọ̀ ni àwọn alùlèmọ̀fẹ́ ayíbù aladada ẹ̀sìn ni àwọn alùsòfíà àwọn mọ̀dábù làríbà àwọn kan tí mo sọ nípa wọn lẹ́ẹ̀kan òun náà ni pé wọ́n á sọ kí ni ó yẹ kéèyàn gbọ́yé nípa alukurani àti nípa àdìsí àwọn onísúfí aládàádáálé ẹ̀sìn làwọn àwọn ò wá ṣàlàyé ẹ̀sìn fún wa o onísúfí ò wá ṣe àlàyé ẹ̀sìn fún wa o ohun tó súfí wá ṣe ni pé wọ́n wá dá àdàádáálé ẹ̀sìn ilẹ̀ ní o onísúfí ó wá dá àdàdálẹ̀ ẹ̀sìn ilẹ̀ ni àdàdálẹ̀ àkídà àti àdàdálẹ̀ ìbàdà gbogbo wọ́nranwọ̀nran tá a máa gbọ́ lọ́dọ̀ àwọn àfáà súfì yẹn ó lè gbọ́ lọ́dọ̀ àwọn àfáà mazahibul arba ìyẹn àwọn abu anifa imam maliki imam shafi àti imam ahmadu mi ò sọ nípa àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú ọmọ kéwú ọmọ kéwú ọmọ kéwú wọn tọrọ ẹ̀ dàrú o torí o lè rí ẹnìkan ní mọ́sáàbù mọ́mọ́lìkì tó lóko tó ga sí pé àwọn oṣù fi padà kó bá o ṣùgbọ́n àwọn oní nǹkan lèmi rí fà sí àwọn ìmáàmù Abu Hanifa ìmáàmù Maliki ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmad rahimahumullah ajma'in so àwọn onísúnfín tí wọ́n àwọn wá dàdà dálẹ̀ ni àwọn mọ̀gáìbùlẹ̀ àríbà àwọn wá ti àlàyé ẹ̀sìn fún wa ní wọn jọra wọn bí àpẹẹrẹ ìwà wò ó ó kan rèé o wọn wò ó ọgbọ́n. ṣe àìgbọ́ tí ń wí ẹ wo irun orí bàbá yìí ó ti pẹ́ ní kálúwà ẹtún ṣàkíyèsí ẹni tó wà lẹ́yìn rẹ̀ òun ti di dada bàbá ilé fún ara rẹ̀ ó ti pẹ́ ní kálúwà kò ya irun orí rẹ̀ ó ti di dàda bọ̀ ọmọ ẹ̀yìn ẹ̀ tó dó sẹ́yìn gbàgbàgbà ẹ padà rí o ti di dada ó lóun fẹ́ fi bọ́lọ̀ ọba ṣe rí hàn wà nílé ayé ní oṣù fi máa dá mẹ́ǹtì wọn nù ẹ máa oníkùrá ni wàá àwọn o wàá bọ̀dá rẹ. tẹ́rí báwọn. Ṣẹgbọ́n báwọn. Ṣẹgbọ́n báwọn. ó ní kí wọ́n dijú àwọn dìndìn náà dijú ó ní kí wọ́n rí wọ́n láwọn ò rí nǹkan kan gbóhùn àbẹ́ wọn láwọn gbóhùn ń kí rí wọn ló dúdú wọn lọ́lọ́ ọ̀lẹ́ ti rí wọn sáwọn tó àìmọ̀ fi wé mọ́síábù nù àwọn ló ti kó sí láì ẹ̀yin ẹ wo ẹ wo bàbá nǹkan ti di dáadáa ẹ wò. ẹ ọmọ ẹ̀yìn ẹ wo ohun bó ṣe gùn ṣe báwọn. wọn ló ń sún fí ọmọ dá wèrè ṣe ni ti máa kó wèrè nàyàn báyìí ní ìsìn ṣé ti káwọn èèyàn gbà wípé tá a bá ti dijú báyìí tá a rí nǹkan kan mọ́ ló kù kó wèrè nàyàn báwọn ń sọ wípé ìwà ẹ̀ ń sọ pé ó ń súnfí ọmọ dáwèrè ẹ̀ṣẹ̀ ni ṣé ẹ̀gbọ́n yín yìí sọ dáwèrè ṣe báyìí ṣẹ́gbọ́n yìí dáwèrè ṣe tó ní kẹ́ ẹ dijú pé tẹ́ ẹ bá ti dijú tẹ́ ẹ rí nǹkan kan mọ́ ọlọ́run ló kù tẹ́ ẹ rí hùn ṣé ń dáwèrè ṣe báwọn àbí ń kówèrè ran àwọn èèyàn ìtẹ́ńpẹ̀ ló ń súnfí lẹ̀ rí hùn ọ̀tẹ́ńpẹ̀ ló ń súnfí ọlẹ́sẹ̀ kí ni ọlẹ́ rí yẹn tẹ́ pẹ̀lú súfìlẹ̀ rí o torí náà ní ìparí alùsùnà àti alùlẹ̀bídíà kí ló bí ohun tó bí alùsùnà àti alùbídíà ní wípé lẹ́yìn ikú ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn kan yapa súnà ànẹ́bí tí wọ́n dùn bídíà ni àwọn kan fi di oní bíbíà alòdì bíbíà àwọn tí wọ́n takú ti súnà nẹ́bí lọ́rùn là ń pè ní àálù súnà. àálù lè mọ̀ báíbùlì àríbà àálù súnà ni wọ́n wọn kì í ṣe àálù sùfìyà iṣẹ́ tiwọn nínú ẹ̀sìn ò ní wípé wọ́n ń ṣàlàyé mọ̀túùkù quran mọ̀túùkù hadith ohun tí quran sọ wọ́n á túmọ̀ rẹ̀ wọ́n á ṣàlàyé ẹ̀ ìdájọ́ tó bá wà níbẹ̀ wọ́n sọ fún wa ohun tá a ti sànẹ́bí bá sọ wọ́n á túmọ̀ rẹ̀ wọ́n á ṣàlàyé ẹ̀ ìdájọ́ tó bá rọ̀ mọ́rọ̀ yẹn wọ́n á sọ fún wa iṣẹ́ tí wọ́n nu ní ti àwọn onísúfí tí wọ́n jẹ́ ọ̀kan nínú alùlìbídíà àwọn níbi àwọn súfí wọn ò wá ṣàlàyé ẹ̀sìn fún wa o àwọn wá dá àdádálẹ̀ nínú ẹ̀sìn ni dandan sì ni ká gbógun ti aládàdálẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ bá ní ṣíà prógrámù yìí o so bí ó ṣe mọ ní òní ní inṣàlá. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́. bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọdìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọṣọ wa ká má di kẹfẹ ríru. bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas ó kúrò nígbè.